صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد ada ọpẹ́ fún Ọlọ́run ọba gbogbo àgbáyé ajẹ́rìí pé kò sí Ọlọ́run ọba kan tí ìjọsìn tọ́ sí àyàfi ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó dá wa tí ó ṣoore fún wa olórí oore tí ọlọ́run ṣe fún wa òun náà ni oore islam àbí ọlọ́run nínú àánú rẹ̀ kọ́lọ́n kí ó má jáwọ́ àánú rẹ̀ yìí ìkẹ́ rẹ̀ yìí tí ń jẹ́ islam kọ́lọ́n kó má jáwọ́ rẹ̀ lára wa láéláé kọ́lọ́n má já má padà sí ibú lẹ́yìn ìgbà tí ọlọ́run ti ṣe wá ní mùsùlùmí nítorí pé ìjẹ́ mùsùlùmí ni òun ni olórí oore nínú gbogbo oore tọ́lọ́run máa ń ṣe fún ọmọ ènìyàn láyé ọlọ́run yìí ni ọpẹ́ tọ́ sí ọba tí a máa yìn tí a sì máa sìn tá ní yé láyéláyé nítorí pé yíyìn inú ìjọsìn ni kọ́dà yíyìn nìkan òun ni ìjọsìn pàtàkì tó borí gbogbo ìjọsìn. ọba yìí òun náà ni ó fi ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ránṣẹ́ sí sí wa tí ó wá júwe ojú ọ̀nà fún wa ìkẹ́ ọlọ́run ìgẹ̀ ọlọ́run kó máa lọ bá wa muhammad kó bá gbogbo àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà kó bá gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n gbé ẹsẹ̀ lẹ tí wọ́n gbé gìgì lẹ́sẹ̀ wọn tí wọ́n fi lé ojú ọ̀nà ti ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n gba ẹ̀sìn lọ́dọ̀ àwọn tí wọ́n gba lọ́dọ̀ ànábì wọ́n sì ṣe wọn jàǹbá àmánà wọ́n ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà wọ́n sì wá gbé kalẹ̀ fáwa náà wọ́n júwe fún wa láì ṣe jàǹbá wa láì fi nǹkan kan kún láì fi láì yọ nǹkan kan kó nínú rẹ̀ ọlọ́run kó máa bá wa kẹ́ wọn àdúrà tọ́ sí wọn púpọ̀ jù á máa á máa ṣàdúrà fún wọn á sì máa tọrọ ìyọ́nú ọlọ́run ọba àti ìkẹ́ ọlọ́run fún wọn títí lọ láéláé tálíkì àmọ́ fi mùsùlùmí àwa tí à ń gbọ́ wa tí a sì ń wò wá a kí wa wípé kaku kú ti píparí Ramadan ati ṣíṣe ọdún nínú àánú Ọlọ́run ati ìdẹ̀ra rẹ̀ Ramadan náà ni ó ń bọ̀ à ń páyà lórí wípé kó dé bá wa láyé Ọlọ́run kàwá kan ni tí ń ṣe ó sì wá dé wa láyé Ọlọ́run wá kàwá kan ni tí ń ṣe àwa bẹ̀rẹ̀ ó wá ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Ọlọ́run òfin kan ṣe wá kò fàárẹ̀ ṣe kò fàárẹ̀ fi dè wá mọ́lẹ̀ ayé rọmọdọ́nù yìí gbà àti gbogbo ohun tí ó wà nínú rẹ̀ ní ìjọsìn àti ìgbìyànjú lówó àti lára títí rọmọdọ́nù náà ni ó wá kárì ọlọ́run tó wá yọ̀ǹda ọdún ṣíṣe fún wa aṣọdún nínú ìdùnnú àṣe nínú ìbànújẹ́ àṣe nínú ìdẹ̀ra rẹ ọlọ́run ọba pẹ̀lú gbogbo àwọn ọmọ wa àtàwọn ìyàwó àti gbogbo alábàágbé lọ́mọ ìyá islam ọlọ́run àmọ̀ dúpẹ́ fún ẹ̀ oore leléyìí abẹ́ nínú àánú rẹ̀ jẹ́ kí irú eléyìí kí kò ṣe fún wa kó pọ̀ ramadan ti ọdún tí ń bọ̀ kọ́lọ́run jẹ́ dé bá wa láyé kó dé bá wa láyé wa eléyìí tá a wá ṣe lọ́dún yìí a rí ṣe a wá rí ṣe ní kò tó kí ire ọlọ́run kó tẹ́wọ́gbà lọ́dọ̀ wa abẹ́ ọlọ́run tẹ́wọ́gbà lọ́dọ̀ wa ká tiwa náà kún ti àwọn ẹni rí tọ́ tẹ́wọ́gbà innama yataqabbalu Allahu minal mutakin nítorí gbogbo ohun tí o fẹ́ gbà gbogbo ohun tọ́lọ́run ó gbà pátá lọ́dọ̀ mi ènìyàn òun náà ni ìjọsìn téèyàn ṣe nítorí tiẹ̀ ọlọ́run lóhun ò ní gba nǹkan kan àyàfi ti àyàfi iṣẹ́ téèyàn ṣe nítorí ti tòun ọ̀dọ̀ àwọn olùbẹ̀rù ọlọ́run lọ́lọ́run ti máa ń gbaṣẹ́ ọlọ́run ká tiwa náà kún táwọn olùbẹ̀rù rẹ̀ jàmá mùsùlùmí ah, ọpẹ́ wa ó pọ̀ tí ò ló ń kà lórí oore yìí tọ́lọ́run ṣe fún wa Ramadan náà ló ti wá wọlé wáyìí ló ti wá wọlé lọ yìí ọdún náà ni a ti ṣe yìí abẹ́lọ́hùn kọ́lọ́hùn kó gbà lọ́dọ̀ wa kí ló wá kàn lẹ́yìn ìgbà tí aṣọdún tán lẹ́yìn ìgbà tá a gba Ramadan tán tí a sì ṣe ọdún ní ayọ̀ àtàláfíà kí ló lẹ́yìn Ramadan mo rò wípé ihun tó kan náà ló tó kàn tí ó pàtàkì kí a bára wa sọ ká pàkíyèsí ara wa ká tọ́ra wa sọ́nà ká júwe ohun tó fún fún wa gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe. jama mùsùlùmí a ti gba ramadan tán oṣù tí ó wà lókè nísìn tá a ṣọdún nínú rẹ̀ òun náà ń pè ní oṣù shawwal nínú oore àti àjùlọ látọ́lọ́hún ṣe fáwọn mùsùlùmí àyẹ̀ sọ̀rọ̀ lánàá wàjà àlàlánà màwáàsímà mùtàádìdá tẹ́kṣòrò fìhà alùjúrù wàlhàsánàtù wàlmàtúbà. nínú àánú tọ́lọ́hún ṣe fáwọn mùsùlùmí nínú ìdẹ̀ra nínú ìdẹ̀ra rẹ̀ nínú àjùlọ ọlá tọ́lọ́hún ṣe fáwọn mùsùlùmí àyẹ̀ sọ̀rọ̀ lánàá màwáàsímà òun ni wípé ó ṣe àwọn àkókò kan tí ó ṣàdáyanrí rẹ̀ ó ṣàwọn àkókò yìí fún wa lóníranran wa ja'ala lana hadhihi al-mawasima ó gbé àwọn àsìkò yìí kalẹ̀ fún wa takthuru fiha al-hasanat àwọn àsìkò yìí àwọn àsìkò kan ni tó já sí pé dáadáa pọ̀ nínú rẹ̀ tá a gbọ́dọ̀ máa ṣiṣẹ́ rí tá a máa ṣe àwọn ìjọsìn oníranran nínú rẹ̀ wa tatada'afu fiha al-ujur wal tí àwọn àsìkò yìí jáwọn àsìkò kan tó já sí pé béèyàn bá ṣiṣẹ́ ọ̀kan ìlọ́pọ̀ àìmọye ẹ̀san àti ládá ni ọlọ́run ó fi kọ ọ̀kalẹ̀ fún un nínú rẹ̀ náà ni Ramadan èyí tí ó ń lọ yìí nínú àwọn àsìkò yìí tọ́lọ́run ṣe fáwọn mùsùlùmí tó jẹ́ sí pé ìkẹ́ni àánú ni tí kò ṣe fáwọn ìjọ míì inú rẹ̀ òun náà ni ramadan tí ó kọjá lọ yìí àwa náà rí wípé shahru ramadan oṣù ramadan yìí in tí ó kó dání ó fẹ́ lè má ku ìjọsìn kan nínú àwọn ìjọsìn tí ń bẹ nínú islam tí islam tó fi dúró tí fi ń jẹ́ ẹ̀sìn ọlọ́run ó fẹ́ lè má ku ìjọsìn kan nínú àwọn ìjọsìn tí islam fi ń jẹ́ islam tí ramadan fúnra ẹ̀ nìkan ò kó dání ṣé ti irun la ṣé ti irun kíkí la fẹ́ sọ ni ti asọ́láàtì la fẹ́ sọ ni àbí ti àwẹ̀ gbígbà àbí ti sàrà ṣíṣe àbí lílọ àbẹ̀wò ilé olúwa tí ń jẹ́ Baytullahil Haram tí ń jẹ́ Mẹ́kà èwo ni Ramadan ò kó sí dání nínú rẹ̀ nítorí pé umrah ṣíṣe nínú Ramadan ẹgbà wá fi rin látọ̀dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam tánàbì ní láàdá tẹ́ńtọ̀ òun fẹ́ gbà òun náà ni láàdá ẹni tó ṣe hajj pẹ̀lú òun umrọ ní ramadan kò dàbí umrọ ní àwọn àsìkò míì tí ì ṣe ní ramadan ìdàn kí ló tún kù bẹ́ẹ̀ náà ni sàrà ṣíṣe sadakot ká tó máa sọ zakatul fitri nítòsí ń bí jama mùsùlùmí olóríire làwa mùsùlùmí ọlọ́run jẹ́ kó ríire náà kó bá èmi àtẹ̀yìn kalẹ̀ Ramadan ló ti wá wọlé lọ yìí ṣáàrù Shawwal òun náà tún dé òun náà tún kó àwọn ọlá dání ó tún kó àwọn ìdẹ̀ra dání ó tún kó àwọn iṣẹ́ olóore dání léyìí tí kò nóǹkà eléyìí ni ohun tí a fẹ́ ṣe lálàyé fúnra wa nínú halkọ ti tàárọ̀ yìí ṣáàrù Shawwal òun náà ò òun náà ò ṣàyí láwọn mọ̀záyà tiẹ̀ náà òun náà ò ṣàyí láwọn ẹ̀ṣà tóun náà fi ń jẹ́ oṣù pàtàkì bó ti ẹ̀já sí pé kò sí oṣù kan inú àwọn oṣù tọlọ́hun méjìlá tí ń bẹ ń sánmà tí kò pàtàkì lọ́dọ̀ ọba adẹ́dà subhanahu wa ta'ala àmọ́ àwọn kan wọ́n ní ọlá ju àwọn kan lọ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe dá gbogbo nǹkan tó sì gbájú lọ fún àwọn nǹkan ju àwọn nǹkan lọ. ṣẹ́rù ṣẹ̀wáàl oṣù tí ń bẹ lókè yìí tá a mọ̀ sí ṣẹ̀wáàl nínú àwọn àdáyanrí tóun náà nínú àwọn ọlá tóun náà ní àkọ́kọ́ òun náà ni wípé oṣù kan ni tó jẹ́ oṣù tí máa ń wá lẹ́ẹ̀kan náà lẹ́yìn Ramadan léyìí tó já sí wípé lílé tiẹ̀ sókè ìlétésù ẹ̀ ìlétésù yìí oṣù ṣàwálì lílé tiẹ̀ sókè òun làmì wípé Ramadan ti lọ ọdún ti dé nítorí pé a lè ṣe a lè kírun Eidul Fitri illa fi awwali awwali shahri Shawwal àyàfi kó jẹ́ ìjọ ìjọ kan ìjọ àkọ́kọ́ nínú Shawwal lára ọlá tóun tí òun náà ní òun ni wípé àkọ́kọ́ ìjọ àkọ́kọ́ nínú tiẹ̀ tóun bá wá sílé ayé òun ni a lọ kírun ọdún fọlọ́hún a lọ kírun salatu Eidul Fitr ìrun Eidul Fitr wípé ọlọ́run a máa dúpẹ́ fún ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ fún ayé pé walitukmilu l-idda walitukabbiru Allaha ala ma hadakum ṣáàrù ṣàwálì ní ó lé sókè lásán wípé ramadan ti tá a máa wá gbé ọlọ́run tóbi wípé allahu akbaru allahu akbaru allahu akbaru la ilaha illallah allahu akbaru allahu akbaru walillahi alhamd ní ìjọ tí ṣàwálù bá lé tí ń jẹ́ lailatul eid jama mùsùlùmí àkọ́kọ́ látòun náà ní òun nìyẹn ẹ̀rí wípé ọlá tó tóbi ni lẹ́yìn ìgbà tá bá gbàwẹ̀ tán a lè kírun ọdún fọlọ́run àyàfi ìgbà tá bá rí ṣàwárì kó lé sókè nínú àwọn ọlá tóun náà tún ní òun náà ni wípé fi fi hadha ash-shahr al-mubarak tuwadda fihi zakatul fitr nínú ẹ̀ náà láti yọ zakatul fitr ẹ̀rí inú ẹ̀ láti yọ zakatul fitr bó fẹ́ bó sí wípé zakatul fitri yíyọ rẹ̀ ó ti dẹ̀tọ́ nígbà tí ọdún àwẹ̀ bá tí nígbà àwẹ̀ bá nígbà àwẹ̀ bá ku méjì abókẹyọ kan zakatul fitri yíyọ ti dẹ̀tọ́ àmásìkò tó wá tó wá jẹ́ àsìkò ọ̀ranyàn tá a gbọ́dọ̀ má yọ òun náà ni yawmul eid qabla as-salah qabla ada is-salatul òun náà ni yọmọ ẹ̀yìn tí ń túmọ̀ wípé ṣáàrù ṣàwálì ìjọ tiẹ̀ náà ó jẹ́ ìjọ kan tó pàtàkì tá a gbọ́dọ̀ ṣe sàrà tó pàtàkì ń bẹ̀ tá a mọ̀ sí zakatul fitr inú ṣàwálì yìí náà ni inú àwọn ọlá tóun náà tún nú títí òun náà tún ní òun nìyẹn gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ látọ̀dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí tí anabi sọ wípé tí abdullahi bin umar ọ̀gẹ́rùhù mina ruwat gẹ́gẹ́ bí abdullahi bin umar àti àwọn ẹlẹgbẹ́ míì náà tí wọ́n gba ìgbàwá hadithi yìí wá tó sọ wípé anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe zakatul fitri lọ́rùn àyàn lórí gbogbo mùsùlùmí múdù mẹ́rin ó sì kà àwọn oúnjẹ tá a fi yọ nínú tamuru ni o nínú jẹ́rú ni o nínú bàbá ni o ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ zakatul fitri wa a wa yọ ó jẹ́ ọ̀ranyàn lórí ẹrú àtọmọlúàbí lọ́kùnrin lóbìnrin nínú gbogbo mùsùlùmí ó ń jẹ́ àfọ̀mọ́ àwẹ̀ fún aláwẹ̀ ó sì ń jẹ́ oúnjẹ fún àwọn aláìní lọ́mọ ìyá ẹ̀sìn tó kù díẹ̀ káàtó fún wa amara biha an tuwadda qabla khuruji an-nas ila as-salah àníbi wa pa aláṣẹ bíi pé ó wá òòrí yọ ní ọdún ku ọ̀la ọdún ku ọjọ́ mẹ́ta ọdún kọ̀la ọ̀ràn yẹn ni kó o yọ kó tó di wípé ṣíwájú káwọn ènìyàn tó lọ káwọn ènìyàn tó jáde lọ kírun ẹ̀yìndì fún Allah subhanahu wa ta'ala nínú àwọn ọlá tí oṣù ṣàwálì yìí tó ní òun náà ni sọláàtù ẹ̀yìndì fitr inú rẹ̀ náà láti ké ìrun ọdún fún ọlọ́run ìjọ náà inú ṣàwálì yìí náà ìjọ àkọ́kọ́ rẹ̀ náà ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lòun náà jáde láti lọ ṣe kíni láti lọ ṣe ìjọsìn fún ọlọ́run láti lọ kírun ìdì fún ọlọ́run pẹ̀lú àwọn mùsùlùmí tí gbogbo àwọn ènìyàn sì jáde táwọn náà sì tẹ̀lé tí òjíṣẹ́ ọlọ́run kírun fún àwọn ènìyàn bẹ́ẹ̀ náà làwọn sàhábà sì ṣe lẹ́yìn rẹ̀ àti àwọn àtàbíùn bẹ́ẹ̀ náà ni islam sì fi lélẹ̀ náà láti máa ṣe iná làwa náà la ṣẹ̀ṣẹ̀ ṣe tán yìí náà kọ́lọ̀n kí ó gba gbogbo ẹ̀ ní ìjọsìn lọ́dọ̀ wa nínú àwọn ọlá tí oṣù yìí ní oṣù ṣàwálì yìí òun náà ni at-takbiru laylatul eid ila bidayati salatul eid òun náà ni wípé ńgbà tó bá ti lé iná àlámà gbórúkọ ọlọ́run tóbi àmọ́ sọ wípé allahu akbaru allahu akbaru allahu akbaru la ilaha Allahu akbaru Allahu akbar walillahi alhamd nínú ọlá tóun náà tún ní òun ni ṣíṣe léèwọ̀ tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó ṣe léèwọ̀ wípé èèwọ̀ ni kágbàwẹ̀ níjọ́ ọdún èèwọ̀ ni kágbàwẹ̀ ní ìjọ́ ọdún nítorí pé ìjọ́ ọdún ìjọ́ ìdùnnú ìjọ́ jíjẹ múmu ni nínú àwọn ìgbà wá tí nínú àwọn ọlá tí oṣù ṣàwálì tá wà nínú èyí nínú àwọn ọlá tuntun ní òun náà ni mashru'iyyatu siyami sittati ayyamin min hadha shahr mubarak òun náà ni àwẹ̀ mẹ́fà tí ìsìláàmù ṣe ní òfin tí ìsìláàmù ṣe lẹ́sìn tí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi tí ó sọ fún wa ipe àgbọ̀dọ̀ ipe ká nínú ṣàwárì náà ni àwẹ̀ ẹjọ́ mẹ́fà nínú oṣù yìí lára àwọn ọlá tí oṣù yìí ní òun ni atúmẹ́nubà yẹn kódà eléyìí ń tẹ́ pàtàkì eyé ẹ̀ náà sì ni a fẹ́ ṣe àlàyé níwọ̀nba ṣókí nípa àwẹ̀ yìí anábíwá muhammad sallallahu alayhi wa sallam inú ẹgbẹ̀wá tó lọ́la fi látọ̀dọ̀ rẹ̀ anábí ni man ramadan ثم أتبعه ستة من, شو من شوال كان كصيام الدهر أنا بني أن تيو بقبع رمضان تا لينا أتوا في مفا في تالي رمضان nínú oṣù ṣàwálì yìí ẹ̀san tí ẹni tọ̀hún fẹ́ gbà ó dà gẹ́gẹ́ bí ẹni tó fi gbogbo ìgbésí ayé rẹ̀ fi gbàwẹ̀ ni ó dà gẹ́gẹ́ bí ẹni tó fi gbogbo ìgbésí ayé fi gba ààwẹ̀ jama mùsùlùmí ààwẹ̀ ààwẹ̀ sítú ṣàwálì yìí kágbà ààwẹ̀ mẹ́fà nínú ṣàwálì sunna anabi wa muhammad ni anabi gbà á ó sì pàṣẹ rẹ̀ fún àwọn ó sì ṣàlàyé fún àwọn sàhábà àwọn náà sì gbà á ọlá sì ń bẹ́ẹ̀ ń tó pọ̀ inú àwọn ọlá rẹ̀ ni wípé ládàá tí wọ́n fẹ́ kọ kalẹ̀ fẹ́ nítọ̀hún òun náà ni ládàá ni tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ fi gba ààwẹ̀ nínú ẹgbà wa tí ànábi tó fi ṣàlàyé ọlá tí ń bẹ fún mẹ́fà àwẹ̀ mẹ́fà àwẹ̀ mẹ́fà nínú oṣù ṣàwálì yìí ànábi ni man sama sittata ayamin ba'da al-fitri kana tamamu kana tamamu sana man jaa bil hasanati falahu ashru amthaliha anábì ní ẹni tí ó bá gba àwẹ̀ mẹ́fà nínú oṣù ṣàwálì yìí lẹ́yìn ọdún lẹ́yìn ọdún ìtúnú àwẹ̀ anábì ní ẹni tọ̀hún ihun tí wọ́n fẹ́ kọ kalẹ̀ fún ni wípé ó pé ọdún ó fi gbogbo ọdún ó fi gba àwẹ̀ odidi ọdún kan ó fi gba àwẹ̀ anábì wa ni manja abilhassanati falahu ashru amthaliha anibìnrin tó bá wá ṣe dáadáa ẹyọ kan kọ́ o mẹ́wàá ni wọ́n fẹ́ fi kọ́ kalẹ̀ fún ẹni tó bá ṣe dáadáa ẹyọ kan mẹ́wàá òun ni wọ́n fẹ́ fi kọ́ kalẹ̀ fún nínú ẹgbà wá tí ó tún lálàáfíà látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tánibí tó fi ṣàlàyé ọlá tí ń bẹ fún àwẹ̀ yìí àwẹ̀ mẹ́fà nínú oṣù ṣàwálì tí a ń bẹ nínú rẹ̀ yìí lẹ́yìn ọdún àníbi ni man sama Ramadan ẹni tó bá gba àwẹ̀ Ramadan fashaharun bi ashiri amsa bi ashiri ashurin kẹ́ńtọ̀ ń lọ́mọ yìí pé oṣù kan oṣù kan kọ́ o tóun tí èèyàn bá fi gba àwẹ̀ bi ashiri ashurin ládàá wípé èèyàn foṣù mẹ́wàá fi gbàwẹ̀ ní o. وصيام ستة أيام بعد الفطر فذلك تمام صيام السنة فذلك tamamu siyami sana ẹni tó bá wá gbà wẹ̀ ọjọ́ mẹ́fà nínú oṣù shawwal lẹ́yìn ọdún fadhalika tamamu siyami sana kẹ́ńtọ̀hún lọ mọ̀ wípé bí ìgbà tí àkọọ́lẹ̀ tí wọ́n fẹ́ fi kọ fóun ládàá tí wọ́n fẹ́ fi kọ fún un òun náà náà tí ó fi ọdún kan fi gba àwẹ̀ ó fi ọdún kan fi ṣe kíni fi gba àwẹ̀ eléyìí ó jẹ́ lára àwọn ẹgbà wa tó lálàáfíà látọ̀dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam tánàbí fi ṣàlàyé ọlá tí ń bẹ fún àwẹ̀ mẹ́fà lẹ́yìn Ramadan jama mùsùlùmí kí a má fi ṣeré kí a má fi ráre oṣù náà ń lọ nóòní ó di mẹ́rin lónìí kéèyàn sì sáré alápá ń tètè kó tètè yára ṣiṣẹ́ olóore kásìkò tó lọ òun leléyìí ti fi ń dáa jù ká má lọ lára bó lè já sí wípé ìgbàláàyè ká máa fi nǹkan fi lọ́ra nínú ìjọsìn nínú Islam anabiwa Muhammad sallallahu alaihi wa sallam ó pàkíyèsí wa sí eléyìí náà ká mọ̀ sọ wípé ṣebí mẹ́rin ló dà lónìí ṣebí sẹ́ǹkì ló dà lónìí ṣebí sísì ló dà lónìí oṣù ò tí lọ ṣebí ó ṣẹ̀ṣẹ̀ di ọ̀sẹ̀ kan ni ṣebí àṣẹ̀ ṣe dé sẹ́mẹ̀ nínú ẹ̀ ni nítorí wípé ká ẹ̀hún mọ nǹkan tí ń dúró de òun ní àkọọ́lẹ̀ kọ́lọ̀ ń kókó àkọọ́lẹ̀ rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa kéèyàn tètè ká tètè ká ní ìsáré alápáǹtètè òun ní fi ń dáa jù ká lo àsìkò yìí ká tètè fi mú tiwa kó ń bẹ̀ kásìkò náà tó lọ ọgbọ̀n ọjọ́ kò kò sí níbì mẹ́rin ló ti kóònú ẹ̀ lónìí ó ti kú bẹ̀ sí ìṣù báwo ni èmi àti ẹ báwo ni àwa ṣe é gbà tá a tètè fi nípìn nínú mẹ́fà ti Shawwal ti ọdún yìí tá a máa láǹfààní ládàá ẹni tó gbàwẹ̀ fún ọdún kan àbí ẹni tó fi ìgbàgbọ́ ọ̀rọ̀ fi gba ààwẹ̀ eléyìí ni ládàá tí ó ń bẹ fún ẹni tọ̀hún báwo ni ọdún àsìkò yìí àbí oṣù náà ṣe lọ mọ́ wa lọ́wọ́ tá à ní fi ní àǹfààní torí pé àbámọ̀ méjì náà ni àbámọ̀ wípé ah mo dúpẹ́ fọlọ́run ah ọlọ́run ló ni kí n gba gbà á nígbà tá a ṣọdún tán bí ijọ́ ni mo bere tèmi ah àbí bẹ́ẹ̀ kọ́ kí èèyàn wá kéèyàn máa kábàámọ̀ wípé ah wọ́n sì wọ́n sì ah àwọn àfa sì sọ ó ó sì dáa kéèyàn tètè sáré ṣe to tó bá fẹ́ ṣe lásìkò kásìkò tó lọ o màá gbà ń gbà ijọ́ náà kù ijọ́ náà kù náà ni mo ṣe títí àbígbà tí mo gbọ́ pé oṣù náà ti pa oṣù náà ó ti ṣe kíni ó sì tán lóòótọ́ kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ àmọ́ ẹni tí ó ẹni tó láǹfààní kan a lè fi ẹni tí kò ní àǹfààní ẹni tó ní nǹkan méjì ṣá lè fi wé ẹni tó ní ẹyọ kan ni nítorí bẹ́ẹ̀ ká sì ṣiṣẹ́ olóore kọ́pọ̀ ká lè fi rí ìyọ́nú ọlọ́run ká lè fi rí àforíjì ọlọ́run eléyìí náà ni nǹkan tí ó fi ń dáa jù àti wípé ká sáré gba ẹ̀ sítú ṣàwálì yìí ó jẹ́ inú àwọn àǹfààní ẹ̀ òun náà ni wípé a ṣẹ̀ṣẹ̀ kó nínú àwẹ̀ Ramadan ni ara yìí ó tún kù ní inú ìpalẹ̀mọ́ wípé àwẹ̀ gbígbà òun ṣẹ̀ṣẹ̀ kó nínú àwẹ̀ ni kò tí ì rẹ ara náà jùlọ èèyàn ní ma ìnira wípé òun tún gbà àwẹ̀ ti tán òun tún gbàwẹ̀ nígbà tó já sí wípé olúwẹ asáré tètè gbà ọlọ́run ní sábìkù ilà makfirati mẹrọbíkùn mẹrọbíkùn sáàrìhùn ilà makfirati mẹrọbíkùn wàjànàtì àdùwà sàmáwàtò láti ọlọ́run ní ẹ sáré alápá ń tètè lọ sí di gbogbo ohun tí ó jẹ́ sábàbí àforíjì tí ó jẹ́ sábàbí ìtẹ́fìrí ìyọnu ọlọ́run ọba tẹ́fìrí àforíjì ọlọ́run ọba yín nítorí pé àjẹ́nà tí ọlọ́run palẹ́sẹ̀ kalẹ̀ fún àwa ẹrú rẹ̀ kò sí ohun tá a fi wé tó nǹkan tá a fi wé tó ju sánmà àti ilẹ̀ lọ fún títóbi àjẹ́nà kọ́lọ̀ kó ṣe àwa àti ẹ̀yin kó ṣe wá ní ẹrú aljanna abẹ́lọ́hun nínú àánú rẹ̀ ṣàwádìí náà ní ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí àǹfààní tá a fi gba àlàáfíà ara tá a fi gba mẹ́fà náà táwa náà fi nípìn nínú rẹ̀ kọ́lọ́n kí ó mú bá ẹnì wa ọlá àánú rẹ̀ ọlá ìjẹ́kàn ṣoṣo rẹ̀ a tún máa tẹ̀síwájú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 gẹ́gẹ́ bí àlàyé tí a ń bábọ̀ fúnra wa òun nípa òun náà ní nípa àwẹ̀ mẹ́fà nínú oṣù Shawwal oṣù ọlọ́run ọba tí àwa nínú rẹ̀ yìí ti ń jẹ́ àkọ́kọ́ oṣù alhajj ń jẹ́ àkọ́kọ́ oṣù hajj ẹ̀rí nínú àwọn àǹfààní àti ọlá tí oṣù náà tó tún ní òun ni wípé àkọ́kọ́ oṣù nínú àwọn oṣù hajj ni a rí wípé gbà Ramadan ti lọ nísìkò kò sí nǹkan tí ó kù tó ju wípé ká máa palẹ̀ mọ́ hajj lọ nínú àwọn oṣù hajj mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ inú rẹ̀ òun náà ní Shawwal kó tó wá kan zulqaada kó tó wá kan zulhijja abẹ́lẹ́ wọn ba nínú àánú rẹ̀ hajj tọdún yìí kọ́lọ́hún kí ó ṣe nírọ̀rùn fún gbogbo ẹni tí ọlọ́run bá kàkọ́ rẹ̀ fún àtẹ̀ntì tí ń palẹ̀ mọ́ rẹ̀ naam a ti sọ nípa àwọn ọlá tí ń bẹ fún fún àwẹ̀ mẹ́fà nínú oṣù yìí ǹjẹ́ àwẹ̀ mẹ́fà tí a wá sọ yìí ṣé gbígbà rẹ̀ ṣé tẹ̀léǹtẹ̀lé ni gbígbà rẹ̀ ni wípé tí n bá ti bẹ̀rẹ̀ ìhìn tí ẹ gbọ́dọ̀ ja ìhìn láǹfààní àti ja títí mẹ́fà náà fi pé àbí àǹfààní wà wípé mo lè gbẹyọ̀ kan lónìí kódọ̀la kí n kí kó dọ̀la kí n má gbà kó dijọ́ mẹ́ta kí n tún gbà àbí mo lè gba ẹyọkan nínú ọ̀sẹ̀ yìí ńgbà tó jásí pé ọ̀sẹ̀ àkọ́kọ́ ni nínú oṣù náà mo lè gba ẹyọkan nínú ọ̀sẹ̀ yìí àbí kí n gba méjì mẹ́ta nínú ọ̀sẹ̀ yìí tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ kí n tún gba méjì mẹ́ta kí n tún gba méjì bẹ́ẹ̀ náà tó bá di ọ̀sẹ̀ tó tó tẹ̀lé kí n wá gba ẹyọkan tó kù ǹjẹ́ àǹfààní wà fún mi láti láti gbà á lẹ́yọlẹ́yọ àbí ọ̀ranyàn ni kí n gbà á ní ní tẹ̀léǹtẹ̀lé gẹ́gẹ́ bí Ramadan bó ṣe jẹ́ tẹ̀léǹtẹ̀lé ní ọ̀ranyàn eléyìí alámọ̀rí kan ni tí àwọn àwọn àfáìsìn tí wọ́n wọ́n sọ nípa rẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ fi jomitoro ọ̀rọ̀ nípa rẹ̀ tí wọ́n sì sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní ipa rẹ̀ àmẹ́yìí tí ibi tí wọ́n wá ibi tí wọ́n fẹnu kò sí àbí ìròrí ìròrí àwọn onímọ̀ nípa rẹ̀ òun ni wípé méjèèjì náà ni àǹfààní rẹ̀ wà fún mùsùlùmí tó bá wù ẹ́ o lè gbá ní ní tẹ̀léǹtẹ̀lé tó bá ti mu ní ìbẹ̀rẹ̀ ení èjì ẹ̀ta ẹ̀rin àrún àti ẹ̀fà kó gbà kíyẹn kó ń bẹ̀ bẹ́ẹ̀ náà tún ni o sì tún láǹfààní àti ṣe kínni àti gbà á ní lẹ́yọlẹ́yọ kókó ni wípé kí àwẹ̀ kó ṣe kíni kókó mẹ́fà kókó ni pé kí àwẹ̀ kí àwẹ̀ kó ṣe kíni kókó mẹ́fà kó tó di wípé ṣàwálì ó lọ ó yóò wọlé lọ eléyìí ni àkọ́kọ́ ẹ̀tọ́ wà fún mùsùlùmí láti gbà á ní lẹ́yọlẹ́yọ àǹfààní sì wà fún mùsùlùmí láti gbà á ní ní tẹ̀léǹtẹ̀lé kókó ni wípé kó sàtìjẹ́ àwẹ̀ mẹ́fà nínú oṣù ṣàwálì ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ inú àwọn àlámọ̀rí ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ àwẹ̀ Ṣawwal àlámọ̀rí kejì òun ni wípé ẹni tí ó jẹ gbèsè Ramadan fún sábàbí kan sí kejì bóyá wà nírìn àjò tí kò kò láǹfààní àti tí ó ń láǹfààní wípé kó sínú ó wà nírìn àjò àbí bẹ́ẹ̀ kọ́ àyà ara ó wáyé fún nínú Ramadan ó dín àwẹ̀ àwọn àwẹ̀ téèyàn wá dín yìí Ramadan ló ti parí yìí inú Ṣawwal la wà yìí ǹjẹ́ ẹni tó dín ní gbèsè Ramadan lọ́rùn sítú Ṣawwal sì wà nínú oṣù Ṣawwal èwo ni ó fi bẹ̀rẹ̀ ṣáwẹ̀ tó jẹ gbèsè ẹ̀ ló fẹ́ san àbí sítú ṣàwá àbí àwẹ̀ mẹ́fà àti ṣàwá ní ọgbà náà àwọn onímẹ̀sìn wọ́n tuntun yanjú eléyìí náà tí wọ́n tún tan ìmọ́lẹ̀ sínú ẹ̀ fún àwa mùsùlùmí wọ́n tàn mọ́lẹ̀ sínú ẹ̀ fún àwa mùsùlùmí èyí tí fi ń lọ́lá jù léyìí tí ó sì ní ìbámu pẹ̀lú ẹ̀rí. E látọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wípé kéèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú gbèsè téèyàn jẹ nínú ramadan nítorí pé alfaridatu muqaddamatun ala nafila nítorí pé ọ̀ranyàn gbèsè ọ̀ranyàn ó gbawájú nafila gbèsè ọ̀ranyàn gbawájú nafila àwọn onímọ̀ tó jẹ́ kó yé wa pé. Ramadan gbèsè tọlọ́hun ni ọ̀ràn yẹn sì ni orúkúnú min arkanil Islam Ramadan sì jẹ́ àwẹ̀ Ramadan sì jẹ́ orígun pàtàkì inú àwọn orígun Islam ni gbèsè tí yẹn bá wá jẹ nínú rẹ̀ òun lèèyàn kọ́kọ́ sanná nítorí pé dainullahi ahaqqu an tuqda nítorí pé gbèsè ọlọ́run òun ni ó kọ́kọ́ lẹ́tọ̀ọ́ kéèyàn san kéèyàn yanjú kó tó di pé ó yanjú àwọn náfìlà tiẹ̀ tí ó fẹ́ fi lékún lóore àti tó fẹ́ fi lékún ní ládàá ìyẹn jẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ wípé ọ̀ràn yẹn ní Ramadan náfìlà ní situsha ní àwẹ̀ mẹ́fà nínú Shawwal méjèèjì ni ó sì wà ńlẹ̀ yìí gbèsè Ramadan téèyàn jẹ ní kéèyàn sáré san nínú shawwal lẹ́yìn náà kó a gba àwẹ̀ mẹ́fà lẹ́yìn rẹ̀ àwọn onímọ̀ kan sọ wípé àǹfààní méjèèjì wà fún èèyàn àwọn onímọ̀ alákọ̀ọ́kọ́ àwọn sọ wípé tá a bá kíyèsí ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sọ nípa nípa mẹ́fà ti shawwal ànábì ni ẹni tó bá gba àwẹ̀ Ramadan tán lẹ́yìn náà tó wá fi mẹ́fà fi tẹ̀lé nínú shawwal lẹ́yìn náà tó wá fi mẹ́fà fi tẹ̀lé nínú oṣù ṣàwálì tá a wà nínú ẹ̀ yìí wọ́n kọ kalẹ̀ fún wípé ó fi ọdún kan fi gba àwẹ̀ àbí ó fi ìgbàgbọ́ ọ̀rọ̀ fi gba àwẹ̀ wọ́n sọ wípé ọ̀rọ̀ yẹn ó fi rinlẹ̀ wípé ẹni tó bá jẹ gbèsè Ramadan gbèsè Ramadan yẹn ni ó sanná ni ó mọ̀ jẹ́ wípé òun gba Ramadan tòun ní pípé nítorí pé ẹni tó jẹ gbèsè Ramadan àwẹ̀ ramadan yẹn ò tí ì pé àwẹ̀ rẹ̀ ò tí ì pé dìgbà tí ó fi san ẹni tó jẹ gbèsè àwẹ̀ méjì ẹni tó jẹ gbèsè mẹ́ta mẹ́rin márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìdẹ́n ó dáa kó san gbèsè yẹn lẹ́yìn náà kó wá fi mẹ́fà àti ṣàwálì kó wá fi tẹ̀lé kó máa wá ṣe déédéé ọ̀rọ̀ látọ̀dọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam inú apá kan àwọn onímọ̀ sọ yí pé àti ọ̀ àti kíní àti kejì méjèèjì kò séyìí tí mùsùlùmí ṣe ń bẹ̀ tí kò tí kò tí kò wà ní ìbámu àti àbí wípé tí kò ní gbalada rẹ̀ wọ́n sọ wípé èyí tó bá lágbára àti ṣe ń bẹ̀ òun ni kó ṣe tó bá sáré gba sí tu shawal tó bá sáré gba sítú ṣàwálì tó bá sáré gba àwẹ̀ mẹ́fà àti ṣàwálì yìí torí pé iye tó iye ijọ́ ní ṣàwálì yẹn tó wọ́n fi lọ àǹfààní tó wà fún rẹpẹtẹ láti san àwẹ̀ rọmọdọ́nì tí ó bá jẹ ìgbà tó àǹfààní wà fún tó bá sáré tó bá sáré san mẹ tó bá sáré gba àwẹ̀ mẹ́fà ṣàwálì yìí torí pé ṣàwálì ọgbọ̀n ọjọ́ lòun kó sáré gbà kó ẹ̀ láǹfààní ń bẹ̀ kó tó lọ kó fi Ramadan tó jẹ gbèsè ẹ lẹ̀ kó máa wá gbà yẹn tó bá wá yá nítorí pé àǹfààní wà fún wọn sọ wípé eléyìí náà kò ṣe kíni kò burú nítorí bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ kejì àtọ̀rọ̀ kíní méjèèjì náà ni ó ní àǹfààní ẹni tó bá sáré san gbèsè Ramadan rẹ̀ ó sáré san gbèsè Ọlọ́run tó jẹ́ ọ̀ranyàn ni tí ó tó wá gba mẹ́fà ti iná ti ti oṣù shawal lẹ́ni tí ń tún ṣe kíni tún jẹ́ àǹfààní ládá tí ó tún wà ní níbẹ̀ tí ọlọ́run tún tí àǹfààní rẹ̀ tún bẹ lọ́dọ̀ ọlọ́run fẹ́ntọ̀hún tí ọlọ́run kọ kalẹ̀ fún wípé ó fi ìgbà tó ọdún kan fi gba àwẹ̀ àbí gbogbo ọjọ́ ayé ẹ̀ ló fi ṣe kíni ló fi gba àwẹ̀ ìdán méjèèjì náà ni ó láǹfààní ẹni tó sáré san Ramadan ó sáré san gbèsè ọlọ́run ni kókó ni wípé kí a má jẹ́ kí mẹ́fà àti ṣàwálì yìí a ṣera wa lójú kòkòrò rẹ̀ wípé ká má jẹ́ kó lọ láì nípìn bẹ̀ ká má jẹ́ kó lọ láì ṣe kíni láì ní ìpín bẹ̀ jama mùsùlùmí eléyìí ni níwọ̀nba ṣókí àwọn nǹkan tí ó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ ṣàwálì tí a wà nínú ẹ̀ yìí àǹfààní wà fún wa láti gbà lẹ́yọlẹ́yọ bẹ́ẹ̀ náà ni àǹfààní wà fún wa láti gbà ní tẹ̀léǹtẹ̀lé kókó ni wípé kásá ṣe kíni ká gbà kó pé mẹ́fà ìyẹn jẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì jàmá mùsùlùmí Ramadan ni ó ti wá lọ yìí àwẹ̀ mẹ́fà ti ní situ shawal alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà ni tó mọ pàtàkì ìjọsìn tí ma sì máa pàtàkì sunna anabi wa muhammad wípé gbogbo ohun tí anabi wa muhammad bá ti ṣe wá lójú kòkòrò rẹ̀ mbe ló wà ń bẹ fún wa mùsùlùmí náà ni kì í fi ṣeré lọ́wọ́lọ́wọ́ nísìnyí láti nǹkan bí àná ìjẹta inú àwẹ̀ làwọn èèyàn wà wàláhì oríire lè fún gbogbo mùsùlùmí máa wá fi ṣe ká máa sọ ká máa sọ yìí pé mẹ́fà mẹ́fà nínú oṣù Ṣawwal àwẹ̀ Fatima kan ni Fatima kan ló mọ nǹkan tó ṣe tó fà á tó fi fàwẹ́lẹ̀ tó wá tún ní ká máa gbà á tó bá wáyé àgbà nǹkan ẹ̀ àbí àwọn nǹkan àwọn ọ̀rọ̀ àyọnusọ àwọn ọ̀rọ̀ aláìmọ̀kan tí ọ̀pọ̀lọpọ̀ tá ń gbọ́ táwọn èèyàn ń sọ tí wọ́n fi ń dàpàrà sí gbogbo ohun tó jẹmọ́ ìjọsìn jẹmọ́ mùsùlùmí ẹ jẹ́ ká ṣọ́ra fún eléyìí ká má fi ahọ́n wa kí a fi wá ìbínú ọlọ́run ká má fi ahọ́n wa fi wá ìbínú ọlọ́run eléyìí a wípé àwọn èèyàn máa ń fi sítú shawal fi dápara nítorí wípé ramadan gbígbà tó gbà ó le lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà rí yóò máa wá dùnnú wípé òun bọ́ kó o nínú ààwẹ̀ wọ́n tó láwẹ̀ mẹ́fà kan tó kù léyìí tí àwọn ẹni eré tí wọ́n ti kọjá ntí agbọ́ ni taríkà lọ́dọ̀ wọn ni wípé bí ìgbà tí bí kọ́lọ́hún ṣe gbogbo ọjọ́ ayé ní Ramadan kí a máa gbà á ni ká máa gbà wẹ̀ lọ ni fún àwọn ọlá ọlá ńlá àǹfààní tí kò lóǹkà tí kò sí láàlà tí gbogbo wa náà ta gan ni tí a sì ṣẹ̀mí nínú ẹ̀ tí máa ń bẹ nínú Ramadan tí Ramadan bá wá ń lọ inú ìbànújẹ́ ni wọ́n máa ń wà wípé tó tọdún yìí náà ti tún lọ nìyẹn ìjà àtúrí mi irú oṣù bẹ́ẹ̀ tó kó àwọn ọládá níbẹ̀ ní ọ̀wá lọ lèyìn ó máa wá dùnnú wípé òun bọ́ a ó dájú wípé ẹ̀mí yẹn àárẹ̀ wà nínú ẹ̀ àárẹ̀ wà nínú ẹ̀ a máa wá sọ wípé àwẹ̀ o mẹ́fà o ló tún kù àti wípé ṣé nínú ìgbésí ayé tó ìgbésí ayé tó lálàáfíà kan ni kí ọjà sí wípé mùsùlùmí nínú ìgbésí ayé tiẹ̀ tí kò láàárẹ̀ tí kì í ṣe pé bóyá ó láwíjàre kan pàtàkì tí kò lè tí kò lè fi gba àwẹ̀ iná ni kí èèyàn máa wá fi ọdún kan fi gba àwẹ̀ eléyìí ó kù díẹ̀ káàtó àwẹ̀ ìjọsìn tó pàtàkì tí ó láǹfààní tayé tó sì láǹfààní tàlkìyàmọ̀ ni ó tó láǹfààní táyé tó sì ní àǹfààní ti alkiyama gẹ́gẹ́ bí nǹkan tí àwa náà mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tí àwa náà mọ̀ tí Ramadan bá lọ tó jẹ́ ọ̀ranyàn àti tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ẹ̀tọ́ ni fún mùsùlùmí láti lè máa gbààwẹ̀ náfìlà ẹ̀tọ́ ni fún mùsùlùmí láti lè máa gbààwẹ̀ náfìlà kó ba lè máa bẹ nínú dáa nínú oore nínú dáadáa nínú ìsúnmọ́ba adẹ́dà subhanahu wa ta'ala ní gbogbo ìgbà tó la hayatihi eléyìí pàtàkì ní gbogbo ọjọ́ ayé eléyìí pàtàkì wípé kí a ṣọ́ bá gba àwẹ̀ situ shawal tẹ́lẹ̀ yìí wọn bá lọ àwọn àwẹ̀ at-tatawwu'at àwọn eléyìí náà wà ń bẹ̀ tí wọn ò lọ bì kan bó jẹ́ sí wípé wákàtí márùn-ún ò lọ bì kan ò sì lọ bì àwọn iṣẹ́ olóore ò lọ bì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwẹ̀ gbígbà kò lọ bì àwẹ̀ gbígbà ìjọsìn tó pàtàkì tó sì níye lórí tó láǹfààní tiẹ̀ tó láyè tiẹ̀ nínú islam ìní anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi a máa gbàwẹ̀ ní ijọ́ alamisi tí ń jẹ́ jòdì anabi a máa gbàwẹ̀ ní lẹ́ndì eh, tí ń jẹ́ ijọ́ àtìní anabi a máa gbàwẹ̀ mẹ́ta ní nínú oṣù kan gbogbo àwọn eléyìí náà lójíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ló fi àmì rẹ̀ fi lélẹ̀ fún wa ló sì sọ àwọn ọlá tí ń bẹ nínú ẹ̀ táwa náà sì mọ̀ táwa náà ń ṣẹ̀mí nínú ẹ̀ táwa náà mọ̀ yìí pé gbogbo àwọn ààwẹ̀ yìí àwọn ààwẹ̀ kan ni tí ó já sí pé ó lóore nínú tí ládàá ń bẹ nínú ẹ̀ fún wa wọ́n bi òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam pé kí ṣe tó ń gbàwẹ̀ níjọ́ lẹ́ndì oníjọ́ náà ni wọ́n bí mi oníjọ́ náà ni ni wọ́n bí mi kí ló ṣe tó ń gbàwẹ̀ níjọ́ àlàmísì ó ní ìjọ́ àlàmísì àtijọ́ lẹ́ndì àwọn ìjọ́ méjì kan ni tu'radu al-a'malu fihima ila as-sama àwọn ìjọ méjì àwọn ìjọ méjì kan ni tí wọ́n máa ń kó iṣẹ́ àwọn ọmọ àwọn ẹrú Ọlọ́run lọ sí sámà mo sì nífẹ̀ẹ́ sí pé kí wọ́n kó àwọn iṣẹ́ mi lọ sámà wa ana sa'im kí n máa bẹ nínú ààwẹ̀. jama mùsùlùmí ẹ dákun ẹni tí bá ń gbàwẹ̀ ọjọ́ Àlàmísì tí ń gbàwẹ̀ ọjọ́ lẹ́ndì ṣe mọ̀ yí pé ó fi ń kọ́ṣe òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi ẹ̀ńtọ̀hún yóò ma bẹ nínú oore yóò sì ma bẹ nínú àǹfààní yóò ma bẹ nínú lẹ́ni tí ń súnmọ́ ọlọ́run ọba adẹ́dà àwọn náà sì àyè máa àǹfààní tí ń bẹ fún àwẹ̀ nínú àlàáfíà nínú àlàáfíà tara orípa tó pàtàkì tí àwẹ̀ ní nínú àlàáfíà ara àwẹ̀ sì ni a máa jẹ́ kéèyàn ṣe kíni kéèyàn jìnà sí ẹ̀ṣẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lélẹ́yìí tó lálàáfíà látọ̀dọ̀ rẹ̀ Ànábì ní as-sawmu ayé wiqayatun ànábì ní àwẹ̀ tẹ́ ń wò yìí ìmọ̀ ìgàgá ni máa ń kọ díẹ̀ ọmọ ènìyàn láti kó sínú ẹ̀ṣẹ̀ nítorí pé bẹ́ẹ̀ bá wà nínú àwẹ̀ àwẹ̀ ti jẹ́ ìdáàbòbò kan fẹ́ntọ̀ ọ̀hún pàtàkì ní ìjọ yẹn yóò mọ̀ ṣọ́ sísọ yóò mọ̀ ṣọ́ ọ̀rọ̀ sọ yóò mọ̀ ṣọ́ ìran wò àti gbogbo àwọn ìṣesí ẹ̀ tílẹ̀ jọ́nà ó fi ṣú tí ó fi túnu ṣé lèyìn ni kò wá kò wá tó kéèyàn máa gbìyànjú àti ní àǹfààní nínú ẹ̀ ká tó máa sọ àǹfààní ààwẹ̀ léléyìí tí ó mú wá sínú àgọ́ ara gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ìjìnlẹ̀ tó ń jẹ́ ìmọ̀ ìlera gẹ́gẹ́ bí wọ́n fi lélẹ̀ fún wa tó sì lákọọ́lẹ̀ anabi wa ẹyin eh, abi hurera radiyallahu afawa abu hurera radiyallahu ta'ala anhu ó ní òjíṣẹ́ Ọlọ́run sàsọlẹ fóun ipe kóun máa kírun wítìrì tòun kóun tó sùn òun ò sì gbọ́dọ̀ fijọ́ mẹ́ta lẹ̀ láì má máa fi gbàwẹ̀ fún Ọlọ́run ọba nínú ọ̀sẹ̀ òun náà ni mẹ́tàlá oṣù òkè àti mẹ́yìnlá àti mẹ́ẹ̀ẹ́dógún mẹ́tàlá oṣù òkè treize quatorze àti quinze òun ni à ń pè ní ayamul bid àwọn àwẹ̀ ìjọ ìjọ ìjọ funfun tẹrẹsì oṣù òkè àti katọ́sì àti kẹ́ǹsì ní gbogbo oṣooṣù jẹmọ́ mùsùlùmí àǹfààní lélẹ́yìí jẹ́ kí a ní ká máa nípìn bẹ́ẹ̀ ká bàa lè pọ̀ lẹ́sàn ká bàa lè pọ̀ níládá lọ́dọ̀ ọlọ́run ọba ọba adẹ́dà torí bẹ́ẹ̀ àwẹ̀ situ shawal súnà látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ni ànábì gbà ó sì ṣe àwọn mùsùlùmí lójú kòkòrò rẹ̀ àwọn náà sì gbà á àwọn àfáìsìn wọ́n sì fi rinlẹ̀ fún wa ó sì wà bẹ́ẹ̀ ká ká nípìn ká sì jẹ́ kí a tètè ká ká ká má fi jáfara nítorí pé oṣù náà ń lọ nìyẹn àǹfààní wà fún wa láti gbà ní ní tẹ̀léǹtẹ̀lé àǹfààní sì wà fún wa láti gbà ní ẹyọ ẹyọ èyí tó pàtàkì ń bẹ ni wípé oṣù náà ń lọ nìyẹn ká sì má jẹ́ kó wọlé lọ kó tó di pàwọ́ nípe nínú nínú rẹ̀ kọ́lọ́wọ́n ọba kí ó ṣàánú wa kó sì fi wá ṣe kóńgẹ́rẹ́ nínú oṣù náà ládàá tí wàá ń bẹ nínú ẹ̀ kọ́lọ́wọ́n kọ́ kàkọ́ọ́lẹ̀ rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. lẹ́yìn ìgbà tá a bá gba àwẹ̀ ṣàwádìí tán ká gbìyànjú ká san àwọn gbèsè àwẹ̀ tá a bá jẹ ká san gbèsè àwọn àwẹ̀ tá a bá jẹ èyí tí fi ń dáa jù tó bá súnà òtòjíṣẹ́ ọlọ́run mu tó ṣe déédéé má àwọn ẹ̀rí tí àwọn àfáàfi lélẹ̀ tó sì lálàáfíà òun náà ni wípé kásáré san àwẹ̀ àwọn àwẹ̀ Ramadan tí a gbà lẹ́yìn náà káwá gba Shawwal àwa láǹfààní àti san àwẹ̀ àwọn àwẹ̀ tá a gbà bóyá tó bí mélòó kan àwa ń sáré wípé ká tètè sáré gba ṣàwáàlì kó tó di pé wọn wọlé lọ tá a bá wá ṣe bẹ́ẹ̀ tí ṣàwáàlì tó bá ti wọlé lọ ká má fi àwọn àwẹ̀ rọmọdán àwọn gbèsè àwẹ̀ rọmọdán tá a gbà ká má fi dájọ́ ká má fi dá oṣù èèyàn tètè mọ iṣẹ́ rẹ̀ èèyàn tètè mọ sáré lọ díẹ̀ ni torí pé ẹni tí àwọn ẹni iwájú tó máa kọ́kọ́ ṣe nǹkan ládàá tí wọ́n gbà lè fi wé àwọn tí ọba tó tẹ̀lé wọn sáfù wájú lápèjúwe ládàá àwọn tó fẹ́ ládàá ti ń bẹ ní sáfù wájú a lè fi wé ládàá ní ti ń bẹ ní sáfù kejì bẹ́ẹ̀ náà ní ti ń bẹ ẹni tí ń bẹ ní kejì òun náà tó lọ́lá ju ẹni tí ń bẹ ní sáfù kẹta lọ ẹni tí ń bẹ ní kẹta òun náà tó lọ́lá ju ẹni tí ń bẹ ní sáfù kẹrin lọ bó ṣe wà nìyẹn jama mùsùlùmí a lè fi àǹfààní àǹfààní tí premier ní a lè fi wé àǹfààní tí deuxième ní ládàá ò ní jọra wọn láéláyé inú gbogbo èyí inú gbogbo èyí owó ò lè jẹ́ nínú ìjọsìn fún ọba adẹ́dà subhanahu wa ta'ala irun ni o ààwẹ̀ ni o sàká ni o hajj ni o sàárà ṣíṣe ni o gbogbo ohun tí ń jẹmọ́ ìjọsìn ẹni tí ó sáré tó tẹ̀ ṣe nǹkan lásìkò àkọ́kọ́ àlìfiwẹ́ ẹni tí ó ṣe ní àsìkò kejì àlìfiwẹ́ ẹni tó ṣe ní àsìkò kẹta abẹ́lọ́wọ̀n ọba allah subhanahu wa ala kó kún ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni abẹ́lọ́wọ̀n fún àwọn ẹni wa tó já sí wípé àwọn náà ni àwọn ọlọ́lá wa tọ́lọ́hún lò tí àwọn mùsùlùmí fi ń jẹ àǹfààní oníyebíye nínú ìmọ́lẹ̀ nínú ẹ̀sìn wọn tí wọ́n tí wọ́n ń ṣe tí wọ́n ń ná owó tí wọ́n nára tètò yìí fi ń lọ àwọn alhaji wa abdulfatah alhaji wa àwọn alhaji wa yakub àti gbogbo àwọn mọ̀lẹ́bí wọn pátá abẹ́lọ́hún fún wọn kọ́lọ́hún kí ó bá wa san wọ́n lẹ́san kó gba àdúrà wọn eléyìí tí wọ́n ń ṣe yìí kí wọ́n lẹ́san láyé ń bí tó bá di gbangba kìyàmà kí wọ́n má pàdánù ládàá o nítorí pé iṣẹ́ ńlá ni wọ́n ń ṣe ọlọ́run kó bá wa san wọ́n lẹ́san o kó fi sínú òṣùwọ̀n ṣẹ́ rẹ̀ wọn bẹ́ẹ̀ lábẹ́lọ́hún fún àwọn àfa wa tí ó já sí wípé àwọn olùkọ́ wa sàádàtà dókítọ̀rù abdulrahim shithani tó já sí pé àwọn náà ní alákòóso tí ó já sí pé tí kò sún wọn kò rẹ̀ wọ́n nígbà kan pẹ̀lú gbogbo àwọn àwọn àìrójú àìráyè iṣẹ́ tó pọ̀ níwáyé àwọn tí ò lóǹkà tòun ti bẹ́ẹ̀ náà wàláhì àríyàmì bẹ́ẹ̀ nínú ètò yìí gbogbo ẹ̀ ń lọ dáadáa ọlọ́run kó bá wa san wọ́n lẹ́san o ọlọ́run kó bá wa san wọ́n lẹ́san kọ́lọ́run kí ó ṣàgbà wọn láǹfààní kí wọ́n pẹ́ níwájú wa káwa náà sì pẹ́ ní ẹ̀yìn wọn bẹ́ẹ̀ la bẹ́ẹ̀ lọ́hùn fún gbogbo àwọn ọmọ ìyá wa alibarika ti ṣiṣẹ́ nílé iṣẹ́ yìí tíṣẹ́ yìí tí gbogbo ẹ̀ fi ń lọ dáadáa ẹ́n lọ́kùnrin wọn àti lóbìnrin wọn ọlọ́run kó wa sẹ́yìn lẹ́sàn kọ́lọ́run kó bá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀ pátá ló lérè níwájú ọlọ́run ọba ìjọsìn ni gbogbo àjọ ń ṣe gbogbo alájọ ní ìpín nínú ládàá ọlọ́run kó sẹ́ni kọ̀ọ̀kan wa ń ládàá o kó jẹ́ ká ba níbi tí ó ti lérè ala la ilaha illallah agbára fún gbogbo wa mùsùlùmí kọ́lọ́n kó gbàdúrà ní kọ̀ọ̀kan wa o ramadan ti ọdún mi ti ń bọ̀ ọlọ́run bó ṣe yọ̀ǹda tọdún yìí fún wa kọ́ yọ̀ǹda tọdún ti ń bọ̀ fún wa ká wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ramadan láyé awaman adida wa azinatan madida ká mọ̀ bẹ́ẹ̀ lálàáfíà ara ọlá àìpé méjì ọba dẹ́dà subhanaka rabbana wa bihamdik nashhadu an ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk. سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر